ẹ̀yin èèyàn mi kì í ṣeré o bó ti lọ là ń tẹ̀lé àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láwùjọ wa àfi ká máa fi etí yín. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ṣe ni mo gba ìpè láti ìpínlẹ̀ Ògùn ní ìlú Abẹ́òkúta níjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá bí wọ́n dẹ̀ ṣe pè náà ni mo gbéra kíákíá láti wá pàdé wọn kí n lè mọ kí ló ń ṣẹlẹ̀ níjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá wọ́n jẹ́ ó di mímọ̀ wípé ọpẹ́lọpẹ́ àwọn ọdẹ ìbílẹ̀ tó dìde sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn ọdẹ ìbílẹ̀ ló dìde sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ń ṣe ni fúlàní ni wọ́n gbégbèsè aburú lóru mọ́jú òní wọ́n sì jí ọkùnrin kan gbé ní ìjọba ìbílẹ̀ ọ̀dẹ́dá ní agbègbè kan tí abúlé kan tí wọ́n ń pè ní abúlé arẹ̀gẹ̀ bí mo ṣe dé tí mo pè pé mo ti wà nílùú abẹ́òkúta báwo la ṣe fẹ́ pàdé níbo ni ẹni tí wọ́n jí gbé wà báyìí ipò wo ló wà báwo ni ìrìn àjò yẹn ṣe lọ kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n jẹ́ ó yé mi wípé ọpẹ́lọpẹ́ àwọn ọdẹ ìbílẹ̀ àwọn ọdẹ ọmọ Yorùbá ló dìde báwo ni wọ́n ṣe gbọ́ pé wọ́n ti jí ọkùnrin yìí gbé àsìkò gan ni wọ́n jí i gbé oríṣiríṣi àwọn ìbéèrè yìí ló kọ́kọ́ ń jáwọ́ jasẹ̀ nínú mi bí mo ṣe gba ìpè náà ìdí nìyẹn tí mo fi ń sáré bọ̀ níbí lọ́gán tí mo dé bí wọ́n jẹ́ onímọ̀ fún mi pé wọ́n kọjú ìjà sí àwọn fúlàní wọ̀nyí ìjà yẹn gbóná girigiri ṣùgbọ́n a dúpẹ́ fún ọlọ́run a dúpẹ́ fún ọlọ́run wípé ọwọ́ àwọn ọdẹ ìbílẹ̀ yorùbá eh, ọwọ́ wọn ó dẹ eh, ipa wọn ká àwọn fúlàní yìí lónìí ipa wọn ká wọn a dúpẹ́ fún ọlọ́run wọ́n sì ti mú wọn eh, ẹni tí wọ́n wá jí gbé ńkọ́ ipò wo ló wà wọ́n fìdí ẹ̀ múlẹ̀ fún mi wípé wọ́n ti dóòlà ẹ̀mí ọkùnrin wọn ó sì wà nílé ìwòsàn lọ́wọ́lọ́wọ́ èmi àti yín àjọ rìnrìn àjò à á lọ bá ẹni tí orí kó yọ yìí ẹni tó rí kó yọ lọ́wọ́ àwọn fúlàní yìí gbogbo bíṣu bá ṣe kú bọ́bẹ̀ bá ṣe bù gbogbo ẹ̀ pátá ni màá fún yín gbọ́ ìdí pàtàkì tí mo ṣe gbégbèsè kíákíá lórí ọ̀rọ̀ yìí ni wípé ó dùn mí wípé ìjọba nàìjíríà ó jẹ́ ìjọba tó jẹ́ pé aráàlú ò lè gbà wọ́n gbọ́ aráàlú ò sì lè gbẹ́kẹ̀lé wọn ó jẹ́ ẹ̀dùn ọkàn ńlá wípé ìjọba nàìjíríà ó jẹ́ ìjọba tó jẹ́ pé ó lè sùn kò forí lé ṣùkà kò fọkàn ẹ balẹ̀ wípé o ní ẹnìkan tí ó dáàbò bò ọ́ ìyẹn bẹ́ẹ̀ ìdájọ́ òdodo tá a fẹ́ ó ń dùn mí wípé lórílẹ̀‐èdè yìí ìdájọ́ òdodo ò dájú bíi ti wò mọ́ nítorí pé tá a bá ní kàkálé ní ìjẹta ó láwọn nǹkan tá a rí lẹ́nu àìpẹ́ yìí ẹ má gbàgbé ní olùrànlọ́wọ́ fún gómìnà ìpínlẹ̀ Ògùn ló sọ nǹkan kan jáde lẹ́nu nígbà tí wọ́n tọ́ka sí pé àwọn Fúlàní apààyàn karambà ní ń bẹ nínú àwọn igbó wa àwọn ikọ̀ Boko Haram ti ń wọnú àwọn igbó wa wọ́n ti ń wọ ilẹ̀ Yorùbá wá ṣé ẹ rántí tó sọ kò tí ì ju bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta lọ ti ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ọ̀rọ̀ yìí jáde tó bá tiẹ̀ ti tó tó bá tiẹ̀ tó ọ̀sẹ̀ mẹ́ta pàápàá tí agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Ògùn tó ṣàlàyé ọ̀rọ̀ wípé kò sí ní tó jọ wípé àwọn ará bíi wà nínú igbó wa pé tẹ́nibọ́dì tẹ́nikẹ́ni bá ń sọ wípé wọ́n wà nínú àwọn igbó wa pé irọ́ ńlá lápá bẹ́ẹ̀ sì rèé nípínlẹ̀ Ọ̀ṣun ní ọ̀nà lágbègbè ìlú Ọ̀ṣù tó bá kù díẹ̀ ká dé òṣì ń bẹ láàrin Iléṣà àti Ifẹ̀ àárín méjì yẹn ló wà a sì láwọn ìgbèríko bí Ìbòdì Ìlọ́ba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo àgbègbè yẹn ìròyìn fi tó wa létí pé àwọn ará bíi wọ́n ti wà nínú àwọn agbó yẹn bẹ́ẹ̀ ni wọ́n fojú gan ní àwọn kan tó jẹ́ wípé wọ́n ń gun ọ̀kadà wọ́n lé ní ọgọ́rùn-ún á pariwo síta nígbà yẹn kódà Ìbà Gani Adams sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n tí wọ́n sọ ni wípé táwọn ẹ̀ṣọ́ aláàbò sọ ni wípé wọ́n rìnrìn àjò tí wọ́n lọ ní àwọn wo làwọn tó ní wọ́n rìnrìn àjò tí wọ́n pẹ̀lú máṣíìnì ọ̀kadà yìí tán lé ní ọgọ́rùn-ún àwọn ará òkè ọya lọ́hùn ni o ó tiẹ̀ yóò nira fún ọkọ rọ́mọ Yorùbá tí ó tó bí ọgọ́rùn-ún níye tí ó máa ń lọ lẹ́ẹ̀kan náà lórí ọ̀kadà lórí máṣíìnì ìyẹn motorcycle àbá ẹ wọ́n máa gbọ́ mi ẹ má gbàgbé pé lẹ́nu àìpẹ́ yìí ni wọ́n ní ọwọ́ ba ọmọ ikọ̀ Boko Haram kan nípínlẹ̀ Ògùn ṣe é rántí ìròyìn yẹn kódà kì í kàn ṣe ọmọ ikọ̀ Boko Haram àwọn ẹ̀ṣọ́ aláàbò tó mú un jẹ́ ó di yìí pé ọ̀gá ni apàṣẹ ni nínú ikọ̀ Boko Haram wíwá tó sì wá sí ìpínlẹ̀ Ògùn ó wá fimú fínlẹ̀ ni ṣe é rántí ìròyìn yẹn tí wọ́n mú un wọ́n ní kódà wọ́n ti ẹ̀tún tí ó ti ń fi mú fìlà wọ́n ti mú ó ti ń lò ó gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ń bì kan gẹ́gẹ́ bí ọdẹ gẹ́gẹ́ bí àwọn ìròyìn tá a gbọ́ lábẹ́lẹ̀ nìyẹn wípé wọ́n ti ń lò ó gẹ́gẹ́ bí ọdẹ níbì kan nílùú Abẹ́òkúta ṣe ìrántí ìròyìn yẹn ṣùgbọ́n lẹ́yìn ìgbà táwọn ẹ̀ṣọ́ aláàbò ti jí gbé àmì tí wọ́n ti tí wọ́n ti mú ṣẹ́kún ẹ jọ̀ọ́ kí la tó gbọ́ nípa ẹ̀ mọ́ etí ìròyìn ò tó mọ́ etí oníròyìn ò sì tó mọ́ ábà àbá ìdí nìyí tó fi jẹ́ pé léyìí tó ṣẹlẹ̀ yìí dandan ni a ní láti tẹ̀lé e dé ìwọ̀n àyè tí agbára wa bá gbé e dé a ní láti fìdí òdodo múlẹ̀ lórí ẹ̀ dé ìwọ̀n àyè tí agbára wa bá gbé e dé òní lòní jẹ́ ẹni abẹ̀ lọ́wẹ̀ bí mo bá ṣe ń kúrò ń bí ọ̀dọ̀ ẹni tí orí kó yọ ọkùnrin tí wọ́n jí gbé ṣùgbọ́n táwọn ọdẹ Yorùbá gbà kalẹ̀ táwọn ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀ wa tí wọ́n gbà kalẹ̀ ọdún ẹ̀ là ń lọ láti lọ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ àwọn wo ni nígbà tí mo béèrè àwọn wo gan ni wọ́n jí àwọn ará bíi gbé wọ́n jẹ́ kó di mímọ̀ fún mi pé fúlàní lajínigbé tó jí ọkùnrin yìí gbé iṣẹ́ oúnjẹ òòjọ́ tiẹ̀ ló sì ń bá kiri fúlàní ló jí gbé ìyẹn kọ́kọ́ jẹ́ iní ìkejì tó wà ń bẹ̀ ó ní wípé àwọn tí wọ́n jẹ́ ajínigbé yìí fúlàní yìí níbo ni wọ́n wà wọ́n lọ́jọ́ onímọ̀ fún mi pé ṣàmọ̀ wípé àwọn ọdẹ ìbílẹ̀ yorùbá bí wọ́n bá mú afurasí báyìí wọn ò gbọ́dọ̀ ṣe méní ṣe méjì kí wọ́n má bàa rúgi oyin àfi bí wọ́n fà hmm. lọ́lọ́pàá lọ́wọ́ wọ́n ti fà lọ́lọ́pàá lọ́wọ́ wọn ní bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ń bá sọ̀rọ̀ wọ́n ní mi ò tí ì lè bá sọ̀rọ̀ báyìí nítorí pé ti wà lọ́wọ́ ọlọ́pàá mi ò tí ì lè bá sọ̀rọ̀ ah ok mi ò tí ì lè bá sọ̀rọ̀ ó ti wà lágọ̀ọ́ ọlọ́pàá àgọ́ ọlọ́pàá ti bo wọ́n ní ń fara mi balẹ̀ níjọba ìbílẹ̀ ọ̀dẹ́dá náà ni ṣùgbọ́n wọ́n ta á látàrí àtàrí wá sí Eléwéran nílùú Abẹ́òkúta ìyẹn olúùlú olú iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá ti bẹ̀ ní olú àgọ́ ọlọ́pàá ti bẹ̀ nílùú Abẹ́òkúta tó bá rí bẹ́ẹ̀ àtèmi àtàwọn oníròyìn míì àtàwọn sọ̀rọ̀sọ̀rọ̀ míì mo mọ̀ pé gbogbo apáta là á ṣiṣẹ́ lórí ẹ̀ láti rìnrìn àjò yìí láti tọ̀ láti láti ṣe ìtọpẹpẹ tó yẹ láti fìdí òdodo múlẹ̀ lórí àwọn karambani ajínigbé tí wọ́n wọ ìpínlẹ̀ Ògùn wá láti máa pa wá láyà ṣẹ̀rùbà wá kí ló dé ìjọ wo la fẹ́ ṣèyí dà ìjọba Nàìjíríà àti ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ èyí tí ò ṣe gbẹ́kẹ̀lé tó sì ti já ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kulẹ̀ kí ló kù sí wa lọ́wọ́ láti ṣe agbègbè tá à ń sọ yìí abúlé arẹ̀gẹ̀ ni wọ́n ń pè é níjọba ìbílẹ̀ ọ̀dẹ́dá ohun tó kù fún wa láti ṣe ò ní pé àwa fúnra wa la gbọ́dọ̀ ṣààbò lórí ara wa bí ò bá jẹ́ tàwọn ọdẹ tó gbégbèsè ní kíákíá ṣé kí n má parọ́ tàn yín jẹ kí la mọ̀ tí ìbátan ṣẹlẹ̀ ṣé ẹ mọye mílíọ̀nù náírà tán tún ní ká máa dájọ́ báyìí láti fi gba ẹ̀mí ọkùnrin tí wọ́n jí gbé yìí là kì í ṣe pé wọ́n kàn jí gbé nìkan wọ́n ti ṣe é tó fi jẹ́ pé ilé ìwòsàn ló gbà ń tẹ̀ ẹ́ bí bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ojú ẹ̀lẹ́ ẹ̀bá máa rí ẹ̀bá sì máa bá sọ̀rọ̀ wọ́n ti ṣe bí ò ṣe yẹ ló fi jẹ́ pé ilé ìwòsàn ló wà lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí kí ọlọ́run ọba mi kó tètè bá mi fún un ní ìlera pípé ọmọ yorùbá a ò máa gbọ́dọ̀ sun àsọpìyẹ ọmọ yorùbá a ò máa gbọ́dọ̀ sojú ẹ̀yin èèyàn tẹ̀ ń wò mí lọ́wọ́ ẹ máa fi kọ́mẹ̀ǹtì yín sílẹ̀ síbẹ̀ yẹn ẹ máa pín fídíò yìí kiri kó lè rìn jìnnà kí wọ́n lè mọ̀ wípé etí wa ti tó o wípé ọwọ́ tó ti ba fúlàní ajínigbé nípínlẹ̀ Ògùn níjọba ìbílẹ̀ ọ̀dẹ́dá nílùú Abẹ́òkúta ẹ máa pín fídíò yìí kiri kó rìn jìnnà dáadáa nítorí pé bí iṣu bá ṣe kú bọ́ọ̀bẹ bá ṣe bù ú ó ṣe pàtàkì kí gbogbo wa pátá ká gbọ́ ká mọ̀ àfi ká tọpinpin ẹ̀ àfi ká tọpinpin ọ̀rọ̀ yìí nítorí pé a fẹ́ mọ kí ló fẹ́ ṣẹlẹ̀ sí fúlàní ajínigbé tọ́wọ́ bà nípínlẹ̀ Ògùn ṣé yóò kàn lọ bẹ́ẹ̀ ṣáá lẹ́yìn ìgbà tí àwọn jagunjagun Yorùbá lẹ́yìn ìgbà tí àwọn ọdẹ Yorùbá tí wọ́n ti mú un tán tó sì fà á lé ọlọ́pàá lọ́wọ́ ṣé yóò lọ bẹ́ẹ̀ ṣáá ṣé ilé ẹjọ́ lọ̀rọ̀ ń lọ irú ẹjọ́ wo ni wọ́n fẹ́ dá fún un àbí àkànní gbọ́ǹpa ẹ̀ mọ́ torí pé àìsí ìdájọ́ òdodo ló ń da ìlú rú àìsí ìdájọ́ òdodo a máa ba ìlú jẹ́ àìsí ìdájọ́ òdodo ló ń fa kò bá o lé àìfọkànbalẹ̀ láàrin ìlú ìbá jẹ́ pé ìdájọ́ òdodo wà ní nàìjíríà ẹ jọ̀ọ́ mo bi yín ṣé olóyè Sunday Adéyẹmọ Sunday Ìgbòho yóò gbé ìgbésẹ̀ akẹ́ tó gbé láti sọ pé kí Yorùbá ó dá dúró àti pé káwọn Fúlàní ó kúrò nílẹ̀ bàbá òun kí wọ́n jẹ́ kálàáfíà kó ráàyè ìjọba ńlẹ̀ yorùbá ṣé yóò ṣe bẹ́ẹ̀ bí ìdáhùn ni pé rárá kò ní ṣe bẹ́ẹ̀ nítorí pé ọkàn gbogbo àjọbalẹ̀ pọ̀ ọjọ́ ṣáà ti pẹ́ tí haúsá ìgbò yorùbá àtàwọn fúlàní yìí ti jọ ń gbé papọ̀ nínú àlàáfíà tí wọ́n ń ṣe fúrádìdì nùnà fún wa tá à ń mú tí wọ́n ń ta ọmọ màálù fún wa tá à ń mú wàrà kódà ọ̀pọ̀ ọmọ yorùbá mi àtúmọ̀ owó oògùn lọ́sọ̀dọ̀ fúlàní kan ṣe àjò fóun ṣùgbọ́n lọ́wọ́ yìí ẹ̀kọ́ ti fojú mímu wọn hàn wípé àjọṣewọ̀ ò fẹ́ gún mọ́ nítorí pé wọ́n ti fààyè gba àwọn kàràǹbàní kó dàpọ̀ mọ́ wọn. bẹ́ẹ̀ bí wọ́n bá sọ lọ tí wọ́n sọ bọ̀ bí wọ́n wí lọ bí wọ́n wí bọ̀ wọ́n á máa sọ fún wa jẹ́ kó di mímọ̀ fún wa wípé ẹ ẹ má rò bẹ́ẹ̀ o fúlàní èèyàn gidi ni wọ́n o haúsá èèyàn gidi ni wọ́n o àwọn karambani tó wá láti ìlú míì orílẹ̀-èdè míì ló wá darapọ̀ mọ́ ti nàìjíríà tí wọ́n ń da àlàáfíà wa láàmú kí ni ìjọba ń wò tó bá jẹ́ pé bó ṣe rí nìyẹn tó fi jẹ́ wípé tó fi jẹ́ wípé màá ka mò ń wo kọ́mẹ̀ntì yẹn ṣe bẹ́ẹ̀ ṣe ń drop kọ́mẹ̀ntì kí ló fà á tó fi jẹ́ pé ẹnu bodè wa ní nàìjíríà kò jẹ́ èyí tó láàbò tó tó tó fi jẹ́ wípé lójúmọ́ tó mọ́ lónìí oríṣiríṣi àwọn karambání yìí ló ń kó nǹkan ìjà burúkú wọ nàìjíríà wá. wọ́n wá wọlé tán pàápàá tán bá gba mali wọlé tí wọ́n wọlé láti Chad tí wọ́n wọ nàìjíríà tí wọ́n bọ́ sí apá òkè ọya lọ́hùn-ún ẹ̀ tún máa fi tírélà ńlá kó wọn wá bí fún àwọn inú igbó wa wọ̀nyí ni wọ́n ti dẹran wọ̀ bó bá sì ń da ẹran wọn kì í dá nìkan da ẹran tíbọ̀tìbọn ni wọ́n ń wọlé pẹ̀lú nǹkan ìjà ni ní báyìí ń sìn ojú wa ti já wọ́n ti gba owó wa nígbà tí wọ́n jí àwọn èèyàn wa gbé wọ́n sì ń fi owó wa ra nǹkan ìjà ogun sí i fúnra wọn láti dojúkọ wa kò á tán bí ojú wa ti já torí pé a ò tètè jí ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí wọ́n bá rí fúlàní tàbáwúsá pẹ̀lú pẹ̀lú ọ̀bẹ dágà lọ́wọ́ kò sẹ́ni tí bí wọ́n lẹ́jọ́ ṣùgbọ́n bàbá ọmọ yorùbá pẹ̀lú àdá aláàmù tàbí ọ̀bẹ yóò kàn jàgbọ̀n sẹ́ẹ̀lì ni ó sùn mọ́jú ojú wu tètè làkò tètè yé wá àbí ṣe bí èèyàn jọ ni wá ṣé yàtọ̀ wà ń bẹ̀ ni wọ́n gbàgbọ́ pé àwọn wọ́n lẹ́tọ̀ọ́ àti mú rìn yorùbá ò gbọ́dọ̀ mú àwọn kí làwọn fi ń ṣe wọ́n fi ń dáàbò bóra wọn ẹ̀ẹ́ ẹ gbọ́ mi sà ẹ gbọ́ mi mà àwa mùmú dọ̀ǹdù ó tó gẹ́ ọmọléfì àsìkò tó láti ṣe gbogbo ohun tá a lè ṣe fún òmìnira àsìkò tó láti sapá wa láti ṣe gbogbo ohun tá a lè ṣe fún àlàáfíà ilẹ̀ Yorùbá ní agbègbè tí wọ́n ti jíyàn gbé lénìí kinní kan ni mo kọ́kọ́ rí dìmú tí mo fẹ́ sọ fún gbogbo wa tá a sì gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí gbogbo ọmọ Yorùbá pátá tí ń gbé Nàìjíríà ó ṣe pàtàkì ká ṣiṣẹ́ lé ọ̀rọ̀ yìí lórí ẹ sì fọwọ́ pàtàkì mú ọ̀rọ̀ mi o àkọ́kọ́ ní tá a gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí ni pé ní abúlé Arẹ̀gẹ̀ wọ́n jẹ́ ó mímọ̀ fún mi wípé bí kàràmbà ní ìka ẹ̀dá bá wọlé ọwọ́ tó wọ́n ti máa ń sọ ọ́ tipẹ́ wọ́n nítorí pé àwọn aráàlú àwọn ará abúlé yìí fúnra wọn wọn ò sùn wọn ò wo gbogbo ìgbà ni wọ́n wà nítojú tìyẹ́ tápàrọ̀ oríran wọ́n ní gbogbo ìgbà làwọn ń ṣààbò lórí agbègbè àyíká àwọn lórí àdúgbò àwọn àwọn ń ṣààbò lórí ẹ̀ wọ́n ní ní abúlé yẹn ọdẹ làwọn ń ṣe àgbẹ̀sì làwọn òfin sì ti wà pé ẹnikẹ́ni tó bá fẹ́ sin ẹran o gbọ́dọ̀ rágbà mọ́ ni ẹran rẹ kò gbọ́dọ̀ jẹ́ oko wa wọ́n ní ìfìyẹn ti wà kódà kó jọmọ Yorùbá ló fẹ́ sin ẹran wọ́n sọ ọ́ débi pé wọ́n sì fààyè gba àwọn fúlàní kan láàrin àwọn ǹjẹ́ kí ló dé tẹ́ fààyè gba àwọn fúlàní láàrin yín wọ́n láwọn ti mọ̀ wọ́n wọ́n ti wà tipẹ́ mo àwọn mọ wọ́n ní wọ́n ní rùndí mo <laughs> ṣé iye ò ní léwu ṣé o lè ilé ò ní tìta wọlé torí bògiri ò lanu aláǹgbá kan ò rí wọ̀ ẹ ṣèyàn ò lé ní èkejì wọ́n jẹ́ ó di wípé àwọn ò fìgbà kankan túra lẹ̀ ti ń gbọ́ bẹ́ẹ̀ ṣá ṣùgbọ́n lónìí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ làwọn ò túra sílẹ̀ torí pé fúlàní yìí wọlé wọ́n ní fúlàní eléyìí yàtọ̀ sí tilé wọ́n lájèjì ni wọ́n ní fúlàní àjèjì ló wọlé tìbọntìbọn láti wá jí ẹni tí wọ́n jí gbé yìí gbé ṣùgbọ́n bí fúlàní yẹn ṣe wọlé àwọn ọdẹ yẹn wọ́n pakuru mọ́ wọ́n sì rí àwọn fúlàní yìí wọ́n rí wọn mú mélòó nù wọn ni wọ́n rí mú báwo ni wọ́n ṣe rìnrìn àjò yìí bó bá ṣeé ṣe ẹ láǹfààní àti gbọ́rọ̀ látẹnu àwọn ọdẹ tó ṣiṣẹ́ takuntakun yìí tí wọ́n jà fitafita pẹ̀lú àwọn Fúlàní wọ̀nyí lónìí gbogbo sì ń jẹ tán lọ́hùn. ìrìn àjò wa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o kinní kan ni màá bẹ̀ yín ẹ ṣe tẹ́ ẹ bá ti subscribe sí ìkànnì tẹ́lẹ̀ ẹ tètè subscribe báyìí nítorí ìgbà tí mo bá mú ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ wá nípa èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ nípínlẹ̀ Ògùn nílùú Abẹ́òkúta lónìí tí n bá mu wá kétí yín lè to kójú yín lè to ẹ wá ṣe kinní kan fún mi ẹ máa pín fídíò yìí kiri kó jìnnà ẹ máa ṣíà fídíò yìí ẹ pín kó rìn jìnnà kí wọ́n lè mọ̀ pé ọwọ́ tó ti ba Fúlàní ajínigbé kan nípínlẹ̀ Ògùn níjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá kí gbogbo èèyàn lè wà nítojú tìyẹ́ táparò ríran kán má ṣàsùnpín nípínlẹ̀ Ògùn kán lè mọ̀ pé láàárín wọn làwọn ọmọ ikọ̀ boko haram yìí wà láàárín wọn làwọn fúlàní ajínigbé ajínipa yìí wà láàárín wọn nínú àwọn igbó wọn wọ̀nyí ni àwọn ará mi wà kí wọ́n lè mọ̀ wípé ọ̀rọ̀ eléyìí tó ti ẹnu olùrànlọ́wọ́ fún gómìnà ìpínlẹ̀ Ògùn jáde lẹ́nu àìpẹ́ wípé kò sí tó jọ o fúlàní agbénipa boko haram sí nílùú nípínlẹ̀ Ògùn nínú àwọn igbó ìpínlẹ̀ Ògùn wọ́n lè mọ̀ pé ọ̀rọ̀ orí ahọ́n lásán ni kò rí bẹ́ẹ̀ wọ́n ti mú kan nínú wọn báyìí gẹ́gẹ́ bọ́n ṣe polongo fún wa níjọ́sí wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò mú ọ̀gá Boko Haram kan ṣùgbọ́n tá àti ìmọ̀ ibi tọ́rọ̀ já sí tá a gbọ́ nǹkan kan mọ́ lórí eléyìí a fẹ́ mọ kọ̀ọ̀kan dán a fẹ́ mọ kọ̀ọ̀kan dán ẹ ṣeun o gbogbo ọmọ Yorùbá ẹ a máa múra gbàtàràgbà ká máa múra gbàtàràgbà ká máa mú gba àgbà nínú gba igbá ká máa fi fún gba àgbàlagbà tí ń ń digi ìgbà kí gba àgbàlagbà lè máa mú gba àgbà jẹ nínú gba igbá ní ìgbà ìgbà ń ta gbangba ìta gbangba là ta gbangba tágbára tágbára sì làgbára fagbára gbára rẹ̀ ìgbà tá a lágbára lọ ìta gbangba làbẹ́wé ajílété pé ọlákúnlé fásùgbà ló kọ mi ìkànnì yorùbá gidi tv lẹ́ ń wò ṣe ni ẹ dúró gbágbágbá tì wá gbágbágbá ní gbogbo ìgbà láti máa wo àwọn ètò wa eléyìí tá a mú wá fún ìṣenilétí àti ìdánilójú sáwọn nǹkan pàtàkì ṣe ni ẹ dúró tì wá gbágbágbá bí mo ti ń sàgbàsàgbà kí n bá lè lágbára tó gbàgbà ọ̀rọ̀ lóríta gbára lóde ọ̀gbaragada lójú ọ̀gbagadì níbi wọ́n gbé ń fi agada ńlá ságì agbada náà àgbàyanu wọ àràwà tí jóná ìyàgbá ìyàgbá títí ìgbà míì tèmi àti yín máa pàdé láìpẹ́ jọjọ nígbà tí mo bá kọjá lọ sọ́dọ̀ ẹni tí wọ́n sọ fún mi kó wà nílé ìwòsàn gbà tọ́jú lọ́wọ́ lẹ́yìn ìgbà táwọn ọdẹ gbà á kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé fúlàní yìí tí n bá dọ̀dọ̀ ẹ̀ gbogbo bí ṣe bá ṣe kú bí ọ̀bẹ bá ti bù ẹ gbòòn lẹ́nu ẹ̀ fúnra ẹ̀ lẹ́yìn ẹ̀ a àwọn ọdẹ à sì lọ sí àgọ́ ọlọ́pàá tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn nílùú Abẹ́òkúta ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe àfídíò èyí tó ń rìn jìnnà ó dìgbà kan náà o.